wàá máa gbọ́. nítorí náà èmi mikael ẹ̀kọ́yẹni ọmọ abdulrahim mátàmí àti ìwọ nájímù iyì ọlá ọmọ ìlẹ̀rọ̀ yóò dìjọ mú gbangba àyè kan tí ó tẹ́jú láàrin ìlú ìbàdàn ní àárọ̀ ọjọ́ ahadi kan èmi àti ìwọ yóò kó àwọn ìyàwó wa àti àwọn ọmọ wa pátápátá bọ́ sí ìta ní ojú gbogbo àwọn olùwòran ní igun ọ̀dọ̀ rẹ máa gbọ́ o ní igun ọ̀dọ̀ rẹ ìwọ nájímù iyì ọlá ọmọ ìlẹ̀rọ̀ tó bá fẹ́ ṣépè yẹn ìpè tọ́lọ̀ sọpá sí yẹn bó sì ṣe o. number one ìlẹ̀rọ̀ ni mò ń gbẹnu ẹ̀ sọ̀rọ̀ báyìí o. èmi àti ìlẹ̀rọ̀ fẹ́ pé, ní ọjọ́ tí ìlẹ̀rọ̀ bá mú ní àárín ìlú Ìbàdàn táwọn èèyàn wà á máa sàmì ń bẹ̀ sí èpè tá a wọnra wa pé kọ́ lọ́wọ́n bó pa òkùrọ̀ ọrùn láàrin àwa méjèèjì so ìwọ bó sọ mo fẹ́ sọ yìí o number one èmi iyì ọlá ọmọ ń sọ pé ẹni ọlọ́run ni ọmọ abdulrahim mátàmí sọ pé èmi nájímù iyọlá ọmọ ìlẹ̀rọ ń pa irọ́ ni èmi kì í ṣe ẹni ọlọ́run subhana wa ta'ala bí kò ṣe ẹni èṣù point one nìyẹn o point two tí wọlé rọ sọ látẹnu ara rẹ nígbà tá a bá débi tá a ti fẹ́ ṣe mùlá ana mubahala ọ wàá sọ pé èmi nájímù iyọlá ọmọ ìlẹ̀rọ ń sọ pé èmi ni mo ní ọlọ́run subana wa ta'ala ìwọ mikael ni ọmọ abdulrahim matami sọ pé èmi nájímù iyọlá ọmọ ilẹ̀ rọ̀ ń pa irọ́ ni o èmi kọ́ ni mo ní ọlọ́run subana wa ta'ala àmọ́ ọlọ́run subana wa ta'ala ló ní ara rẹ̀ àti gbogbo àwa ẹ̀dá rẹ̀ kókó kẹta ìwọ nájímù ló tún sọ̀rọ̀ yìí o èmi nájímù iyọlá ọmọ ìlẹ̀rọ̀ ń sọ pé èmi ni kàlífà gbogbo àwa mùsùlùmí. ìwọ mikaelu ẹ̀kọ́yẹni ọmọ abdulrahim mọ́tàmí ń sọ pé èmi nájímù iyọ̀ọ́lá ọmọ ìlẹ̀rọ̀ ń pa irọ́ ni èmi kọ́ ni kàlífà gbogbo àwa mùsùlùmí. kókó kẹrin. ìwọ ìlẹ̀rọ̀ ó tún sọ pé èmi nájímù iyọ̀ọ́lá ọmọ ìlẹ̀rọ̀ ń sọ pé. Allah subhanahu wa ta'ala ló gbé mi dìde gẹ́gẹ́ bí ó ṣe gbé ànẹ́bì Musa àti ànẹ́bì wa Muhammad aleyhima salatu wa salamu dìde ìwọ Mikail Ẹ̀kọ́yẹni ọmọ Abdulrahim Mátàmí ń sọ pé èmi nájímù iyì ọlá ọmọ ìlẹ̀rọ̀ ń pa irọ́ ni Allah subhanahu wa ta'ala kò gbé mi dìde kò sì fi iṣẹ́ kankan rán mi sí ẹnikẹ́ni gẹ́gẹ́ bí ó ṣe gbé ànẹ́bì Musa àti ànẹ́bì wa Muhammad àléyìnmọ̀ sọ́látù wàsálàm dìde tí ó sì rán àwọn àwọn òbíṣẹ́ méjèèjì níṣẹ́ sí àwọn ìjọ wọn ní ọ̀tọ̀ọ̀tọ̀ àmọ́ àwọn èṣù àlìjànú ló ń lo èmi nájímù iyì ọlá ọmọ ìlẹ̀rọ̀. ọ̀rọ̀ karùn-ún tí wọ́n nájímù ó sọ rèé o èmi nájímù iyì ọlá ọmọ ìlẹ̀rọ̀ ń sọ pé Allah subhanahu wa ta'ala ló ń bá mi sọ̀rọ̀ lójú àwọn àlá mi pé. mo lálàá pé mo gbọ́ ohùn kan pé ilẹ̀ rọ̀ ilẹ̀ rọ̀ ilẹ̀ rọ̀ bí mo kàn ṣe lajú nìyẹn ìwọ Mikael ẹ̀kọ́yẹ ni ọmọ Abdulrahim Mátàmí ń sọ pé èmi nájímù iyì ọlá ọmọ ilẹ̀ rọ̀ ń pa irọ́ ni kì í ṣe Allah subhanahu wa ta'ala ló ń bá mi sọ̀rọ̀ lójú àlá. lójú àlá mi bí kò ṣe àwọn èṣù àlùjànnú kan kókó kẹfà tá a fẹ́ wọn ra wa lépèlé lórí lẹ́rọ̀ ọ sọ pé èmi nájímù iyì ọlá ọmọ ìlẹ̀rọ̀ ń sọ pé lẹ́yìn ìjọ ànábì muhammadu sallallahu alayhi wa sallam ìjọ mi lọ́kàn ní ọjọ́ àjínde ìwọ mikael ẹ̀kọ́yẹ ni ọmọ abdulrahim mátàmí sọ pé èmi nájímù iyì ọlá ọmọ ìlẹ̀rọ̀ ń pa irọ́ ni

ìwọ nájímù ó tún sọ pé ní gbangba bí ta ti fẹ́ ṣépè nìyẹn o èmi nájímù iye ọlá ọmọ ìlẹ̀rọ ń sọ pé mùsùlùmí onígbàgbọ́ òdodo ni mí ìwọ mikael ẹ̀kọ́yẹ ni ọmọ abdulrahim mátàmí ń sọ pé ẹ̀sìn ìsìláàmù ẹ̀sìn ìsìláàmù èmi nájímù iye ọlá ọmọ ìlẹ̀rọ ti bàjẹ́ mo sì ti di kèfèrí lórí àwọn àlá mi gbogbo àti ohun tí mò ń pe ara mi àti gbogbo ìlérí àti ìdẹ́rùbà mi pé tí mo bá fi lè bínú Allah máa pa ilé ayé rẹ àti pé irọ́ ni mo pa pé èmi ni mo mú àìsàn kòrónà wá sí ilé ayé. Now, pọ́ìntì mẹ́jọ yẹn tó bá ti wá wí yẹn tán ó ku èpè báyìí ó sọ pé nítorí náà bí ó bá jẹ́ pé irọ́ ni èmi nájímù iyì ọlá ọmọ ìlẹ̀rẹ́ e, èmi nájímù iyì ọlá ọmọ ìlẹ̀rọ sọ níbi gbogbo ìwọ̀n yẹn pátápátá tí ìwọ mìkàí ilẹ̀kọ́ yẹn ni ọmọ abdulrahim mọ́tàmí sì ń sọ òdodo nípa mi kí Allah ò bẹ̀rẹ̀ sí bínú sí èmi nájímù iyì ọlá ọmọ ìlẹ̀rọ kí ó ṣẹ́bi lé mi kí ó pa mí rẹ́ pátápátá kí ó pa mí rẹ́ pátápátá kí àmọ́dí máa ṣe mí kí èmi náà máa ṣàárẹ̀ tó gbópọn láàrin àsìkò tí ó kù mí kù nílé ayé kí gbogbo ọ̀rọ̀ ayé mi di rádaràda títí di ọjọ́ ikú èmi nájímù iyìọlá ọmọ ìlẹ̀rọ̀. èpè tó o béèrè fún nìyẹn mo ti bọ́ wọ̀n lẹ́kùnrẹ́rẹ́ jẹ́ kí n mọ ọjọ́ náà nínú ọjọ́ yọmọ̀lẹ́ ahad ohun tó jẹ́ kí mú yọmọ̀ áàdì ni pé ọjọ́ yẹn ni ọjọ́ tó pọ̀lọpọ̀ máa ráàyè wá torí táwọn yẹn gbọ́dọ̀ wá síbẹ̀ láti wá máa ṣe àmín àmín. ìwọ ń sọ pé ẹ bá gbà pé rọ́lò ń pa kọ́ bọ́ ọ̀tá kọ́ sọ pé kí ilẹ̀ ò lanu ilẹ̀ ò lè lanu látara ẹ̀jẹ̀ ilẹ̀ ò lè lanu sámọ̀ ò lè jábọ́ nítorí pé ó fẹ́ parun. bákan náà o ò lè fi ọjọ́ ọkù rẹ ṣépè pé kọ́ ọ má di ọjọ́ báyìí láyé ìyẹn kì í ṣépè torí pé èpè ọ̀ràn ọjọ́ ọkù àdúrà kò ran ọjọ́ ọkù ọjọ́ ọkù kì í tàdé ni òjá sọ wípé ẹni tó bá ń parọ́ láàrin àwa méjèèjì kọ́ má di ọjọ́ báyìí láyé ìyẹn èsì àdúrà èpè ò lè pààyàn àdúrà ò lè má pààyàn ọjọ́ ọkú ẹ̀dá ó ti wà fíf kò lè yẹ ṣùgbọ́n kọ́ ọ má gbádùn lọ́jọ́ ọkú rẹ kọ́ ọ má gbádùn kí àmódi kọ́kọlù ọ́ ó yá dìgbòlugi kí gbogbo wèrè máa sí ọ kí gbogbo àìsàn máa sí ọ ìyẹn gangan ni làánà kọ́wá dẹni tí ọmọ aráàlú káàkiri kó fi ọwọ́ ara rẹ ta gbogbo tó fowó tó tó gba ọ̀nà èrú kójọ láyé ilé o tọba ti ṣe tako jẹ́ kí n mà ó ṣe ṣe àdúrà ní gbọ́dọ̀ ti ẹ nìyẹn èmi náà ṣe ṣe tèmi náà ní gbọ́dọ̀ tèmi ó ń bẹ lákọọ́lẹ̀ ẹ̀jẹ̀ ń sáré kà kan ọmọ sọ pé bóyá mo rólé sápá kan mo dápá kan sí pé mo sọ bí wo ṣe ṣe tiẹ̀ ìwà sọ bẹ́ẹ̀ mi ò ṣe ṣe ti tèmi má wọ̀ọ́rì sórí ìtún gbé sórí Facebook èpè yìí ń gbé sórí Facebook bó ṣe ṣe pé nìyẹn o bẹ́ẹ̀mi náà ṣe ṣe rè ní gọ́ọ̀dọ̀ tèmi èmi Mikael ẹ̀kọ́ yẹn ni ọmọ Abdulrahim mátàmí mo máa sọ pé ìwọ nájímù iye ọlọ́ọ̀mọ ilẹ̀ rán sọ pé ẹni ọlọ́run subahana wa ta'ala ni ọ́ èmi mikael ẹ̀kọ́yẹni ọmọ abdulrahim mátàmí sọ pé ìwọ nájímù iye ọlọ́ọ̀mọ ilẹ̀ rán parọ́ ni ìwọ kìí ṣe ẹni ọlọ́run subahana wa ta'ala bí kò ṣe ẹni èṣù òde ní kókó kejì ìwọ nájímù iye ọlá ọmọ ilẹ̀ rán sọ pé ìwọ ló ní ọlọ́run subahana wa ta'ala èmi mikael ẹ̀kọ́yẹni ọmọ abdulrahim mátàmí ń sọ pé ìwọ nájímù iyì ọlá ọmọ ilẹ̀ rọ̀ ń pa irọ́ ni ìwọ kọ́ ló ní ọlọ́run subahana wa ta'ala àmọ́ ọlọ́run subahana wa ta'ala ló ní ara rẹ̀ àti gbogbo àwa ẹ̀dá rẹ̀ kókó kẹta. ìwọ nájímù iyì ọlá ọmọ ilẹ̀ rọ̀ ń sọ pé ìwọ ni khalifa gbogbo àwa mùsùlùmí. èmi mikael ẹ̀kọ́ yẹn ni ọmọ abdulrahim mátàmí ń sọ pé ìwọ nájìmù iyì ọlá ọmọ ìlẹ̀rọ ń pa irọ́ ni ìwọ kọ́ ni khalifa gbogbo àwa mùsùlùmí kókó kẹrin ìwọ nájìmù iyì ọlá ọmọ ìlẹ̀rọ ń sọ pé Allah subhanahu wa ta'ala ló gbé ọ dìde gẹ́gẹ́ bí ó ṣe gbé ànábì Musa àti ànábì Muhammad aleyhimu salatu wasalam salam dìde èmi mikael ẹ̀kọ́ yẹn ni ọmọ abdulrahim mátàmí ń sọ pé ìwọ nájímù iyì ọlá ìlẹ̀rọ̀ ń pa irọ́ ni Allah subhanahu wa ta'ala kò gbé ọ dìde kò sì fi iṣẹ́ kankan rán ọ sí ẹnikẹ́ni gẹ́gẹ́ bí ó ṣe gbé ànábì musa àti ànábì wa muhammadu aleyhi masalatu wasalam dìde tí ó sì rán àwọn òjíṣẹ́ méjèèjì níṣẹ́ sí àwọn ìjọ wọn ní ọ̀tọ̀ọ̀tọ̀ àmọ́ àwọn èṣù àlìjànú ló ń lo ìwọ nájímù iyì ọlá ọmọ ìlẹ̀rọ̀ oko karùn-ún ìwọ nájímù iyì ọlá ọmọ ìlẹ̀rọ̀ ń sọ pé Allah subhanahu wa ta'ala ló ń bá ọ sọ̀rọ̀ lójú àwọn àlá rẹ pé mo lálà pé mo gbọ́ ohun kan pé ilẹ̀ rọ̀ ilẹ̀ rọ̀ ilẹ̀ rọ̀ bí mo kàn ṣe lajú nìyẹn èmi mikael ẹ̀kọ́yẹni ọmọ abdulrahim mátàmí sọ pé ìwọ nájímù iyì ọlá ọmọ ìlẹ̀rọ ń pa irọ́ ni kì í ṣe Allah subhanahu wa ta'ala ló ń bá ọ sọ̀rọ̀ lójú àlá rẹ̀ bí kò ṣe àwọn èṣù àlìjànú kan kókó kẹfà. ìwọ nájímù iyì ọlá ọmọ ìlẹ̀rọ ń sọ pé lẹ́yìn ìjọ anabi muhammed sallallahu alayhi wa ìjọ rẹ̀ ló kàn ní ọjọ́ àjíǹde èmi mikael ẹ̀kọ́yẹni ọmọ abdulrahim mátàmí ń sọ pé ìwọ nájímù iyì ọlá ọmọ ìlẹ̀rọ ń pa irọ́ ni kókó keje ìwọ nájímù iyì ọlá ọmọ ìlẹ̀rọ ń sọ pé ẹni tí kò bá tẹ̀lé ọ tí ó ń takò ọ́ Allah kò ní í gba ẹ̀sìn rẹ, Allah sì máa mú wọ inú iná èmi mikael ẹ̀kọ́yẹni ọmọ abdulrahim mátàmí ń sọ pé ìwọ nájímù iyọlá ọmọ ìlẹ̀rọ̀ ń pa irọ́ ni kókó kẹjọ ìwọ nájímù iyọlá ọmọ ìlẹ̀rọ̀ ń sọ pé mùsùlùmí onígbàgbọ́ òdodo ni ọ́ èmi mikael ẹ̀kọ́yẹni ọmọ abdulrahim mátàmí ń sọ pé ẹ̀sìn islam ìwọ nájímù iyọlá ọmọ ìlẹ̀rọ̀ ti bàjẹ́ ó sì ti di kèfèrí lórí àwọn àlá rẹ gbogbo àti ohun tí ò ń pe ara rẹ àti gbogbo ìlérí àti ìdẹ́rùbà rẹ pé tí o bá fi lè bínú àlá ò máa pa ilé ayé rẹ àti pé irọ́ ni ò ń pa pé ìwọ ló mú àìsàn kòrónà wá sí ilé ayé nítorí náà bí ó bá jẹ́ pé òdodo ni ìwọ náà jímù iyì ọlá ọmọ ìlẹ̀rọ sọ níbi gbogbo ìwọ̀n yẹn àmọ́ tí èmi fi ìfẹ́ inú mi takò pátápátá kí àlá ò bẹ̀rẹ̀ sí bínú sí mi kí ó ṣẹ́bi lé mi kí ó pa mí rẹ́ pátápátá kí àmódí máa ṣe mí kí èmi náà ṣàárẹ̀ tó gbópọn láàrin àsìkò tí ó kù mí kù nílé ayé kí gbogbo ọ̀rọ̀ ayé mi di rádaràda títí di ọjọ́ ikú èmi Mikael Ẹ̀kọ́yẹni ọmọ Abdulrahim mọ́tàmí tọ́ba wa tó bẹ́ẹ̀ báyìí wá bọ́ta èpè tó fẹ́ ká sẹ́ nìyẹn fọ́múlà èpè yẹn nìyẹn ìwọ ṣẹ́ tí ẹ èmi náà ṣẹ́ tèmi á máa lọ ilé. èmi lọ́ọ́ máa sọ pé tí n bá nà ká sí ọ pé mọ̀tò ara èmi <laughs> ọmọ ga o ọ lọ bí àwọn àfẹ́sù nílùú Ìbàdàn léèrè ọ bí wọ́n léèrè. anyway ìyẹn ṣe issue àwọn ìfọ́nu ọlọ́run ní bẹ pẹ̀lú wa a wà lórí òdodo ọlọ́run sì ń kún wa lọ́wọ́ ṣùgbọ́n wọ ilẹ̀ rọ̀ òkùrọ̀ ni ọ́ asòkùnsẹ́sìn ni ọ́ abẹ̀sìnjẹ́ ni ọ́ kazaabun dajalun òkùrọ̀ ni ọ́ ni ọ́ ọlọ́run tó ń jẹ ni pé àtìlẹ̀ sẹ̀ríà. eléyìí tá a tẹ̀ ń ké síjọba tí ọmọ lọ́rọ̀ òun tàbá wà nílẹ̀ sẹ̀ríà ni ọ̀rọ̀ rẹ ti yéjọba àwọn tó ṣerú tó ṣe lánàá orí wọn ó kú òní ọrùn wọn wọ́ọ́rọ́wọ́ torí pé wọ́n sọ bẹ́ẹ̀ ní abẹ́ ìjọba sẹ̀ríà àmọ́ òun yọ̀ nàìjíríà nàìjíríà mùsùlùmí wà ń bẹ ṣùgbọ́n kò sí ìsìláàmù kò sí òfin so nígbà tí gúrú dìde tó pèrè ẹ̀ lọ́lọ́run fara àbàdàn ìjọba ń wòran ó dàrí inú wọn tí ń lọ bẹ̀ ìwọ náà wá dìde ọfẹ́ pèrè ẹ̀ lọ́lọ́run olóò ti fẹ́ gbé kàbá wá sí onígàmbàrí àwọn ò ní gbà èpè láti yanjú ẹ̀ wá bọ́ tàbá yìí mo ti ń ka ọgọ́ báyìí o ọgọ́ tí mo gbé fọ́múlà èpè bọ́ta fún ọ ìwọ dábàá rẹ̀ èmi gbé fọ́múlà ẹ̀ jáde ọwọ́ àkókò káwa practicalize ẹ̀ káwa demonstrate ẹ̀ iléeṣẹ́ visuals iléeṣẹ́ nta iléeṣẹ́ oríyọmí kí gbogbo wọn kí wọ́n wá gbé níìsì yẹn pé ilẹ̀rọ̀ àti Mikael wọ́n fẹ́ wọnra wọn lépè gbogbo ìyàwó ẹ̀ tó lé ní fọ́ọ̀tì yẹn ó kò bọ́ ọ̀ta o gbogbo àwọn ọmọ ẹ̀ tó ti bí ó kò wọn bọ́ o èmi náà ti níyàwó ń kò wọn bọ́ mo ti bímọ ń kò wọn bọ́ wọn ò lè sá mọ́ mi lọ́wọ́ bàbá kú àjọ púpọ̀ ni bàbá yìí àjọ yìí pọ̀ ni. nítorí tí mò ń sọ náà nì tọ́lọ́ ń pé kí n máa rí àrísìkì tí fi máa bọ́ wọn tó bá gásí pé irọ́ ni mo bá ń pa á bọ̀ wọn ẹ̀yẹ ilé èbó ń jẹ kò èbó ń lé jẹ kó bó ń lé mu kó wá dọjọ́ kú kó wá yẹrí. tọ́ àwọn náà ti ń gbọ́ báyìí ń kù wọn bọ́ta kí wọ́n lọ rẹ́ǹtì ọkọ̀ ajímọ̀bí náà fúyàwó tiẹ̀ pọ̀ ìyàwó ẹ̀ pọ̀ ó lé fọ́ọ̀tì ó ti gbọ́ mo ń retí èsì ẹ báyìí o kò sí ní tó lè sọ mọ́ tó lè nítumọ̀ sí mi tó bá ti bọ́ ta sépè kò sí ní tó lè ìwọ ilẹ̀ rọ kò sí ní tó lè sọ mọ́ ọ̀bá nígbà tó yanu màlẹ́kà jìbìlù bọ́ ta ń bẹ̀ kò kàn tó mo ti mọ̀ pé òkúrọ̀ ni ọ́ so ọ̀hún tó kèmí àti ẹ báyìí òun ni mùbáhálà òun ni rẹ́ṣúà èpè ìṣẹ́bílé ègún dátọ̀rọ̀ ẹ̀ lórí ara wa táyé wa máa wò wá ta ni ó ní àtúbọ̀tán dáadáa tó ti gbọ́ ìbá ṣe ọjà aba láàmú ìbá ṣe yídì géètì láàmú ìbá ṣe adámọ́sẹ̀gbà láàmú so wọ̀gán dakọ̀ Liberty Stadium ọ̀dàkọ̀ stadium tó bá tóbi jù Nàìjíríà anywhere in the world ní Nàìjíríà yìí di amúbẹ̀ tí wọ́n bá wá ní fọ́múlà ìpè míì ó ṣeé ṣe o kó o ní fọ́múlà ìpè míì ìwọ náà mú jáde o ṣùgbọ́n ìní tẹ́wọ́ gba pé ẹni tí bá ń parọ́ kọ́mọ̀dọ́gọ́ méje òní kì í ṣèpè o kì í ṣèpè nínú Islam kì ṣèpè kì í ṣe èpè òní kì ṣe èpè torí pé èpè ò lè sún ọjọ́ ọkú ẹni wá síwájú kò sì lè sún sẹ́yìn. ṣùgbọ́n kọ́ ọmọ máa láyé kìtì ẹ ti bàjẹ́ kọ́ kó o di rádaràda kó o di ìpè gángan gbogbo nǹkan ni ọ sí ọ ọ̀rọ̀ kọ gbogbo àjò ọ̀rọ̀ ni ó kọ gbogbo àdúà rúkú yóò ní ká ọ̀rọ̀ rẹ nu. tó lè jẹ̀rora ó jẹ̀rora tó bá ga sí pé ó fẹ́ seventy years láyé tá a bá ti bẹ̀rẹ̀ pé yẹn ó á ìrora yẹn di seventy years the hundred years ó pẹ́ lẹ́nu ègún ẹ̀ ń bá ń parọ́ láàrin mi àti ẹ. I'm ready for you Ilero right now. I'm ready for you anytime from now nítorí náà ẹ̀yin mùsùlùmí tẹ́ jẹ́ ẹ̀ńtọ́ fẹ́ gbè fódodo tẹ́ jọ ń sún náà tá a bá tún rí nù yín tóun náà lè kóyàwó ẹ̀ àtàwọn ọmọ ẹ̀ jáde láti wá pàdé ìlẹ̀rọ̀ ẹ̀ mẹ́sẹ̀gì mi o kí n máa líìsì ọkọ yín lẹ́ o so orúkọ rẹ location rẹ kí n líìsì ọkọ yín lẹ̀ so tí ìlẹ̀rọ̀ bá ti dìde máa pe gbogbo yín èpè ti yá torí náà aláwọ̀ kò ń gẹ́rẹ́ so ẹni tó bá ní béèrè kó béèrè báyìí o ẹni tó bá ní béèrè kó béèrè báyìí. wa ni ẹ bá tó bẹ́ẹ̀ kó wá ó jágọ̀ sí èpè èpè nìyẹn I'm ready for you. tọ́ ọ̀bá bọ́ ọ̀ta ìmọ̀ tí mo lè pè ọ́ tọ́ bọ́ ọ̀ta ni o tọ́ bọ́ ọ̀ta ni ọjà àwọn ara wa ní rẹ́súwá àwọn rẹ́súwá tó yanjú tí ọ̀làbùlà nú. gbogbo bó ṣe lagún nìyẹn ọba tán lẹ̀ gbogbo bó ṣe lagún nìyẹn o òdodo ọ̀rọ̀ rẹ táyé kó òdodo lọ́ba ń sọ yọba hàn táyé ẹ bó o ṣe ń kọ̀ǹtú ọlọ́run yọ hàn táyé o ti gbọ́ gbogbo rẹ̀ àhàn táyé pé a àṣé ìdẹ̀rọ̀ àṣé rọ́ọ̀rì ń pa tàbí a àṣódodo ló ń sọ. Allahumma ighfir lahu warhamhu wa'fu anhu. Naam. Sàmàlì kan sílẹ̀. Wa alaikum salam. Jàjá kò kọ́kọ́rọ́ ìdílé wọn láàbùrọ̀, àwọn máa tó ní láti rí i. Kọ́lọ̀ lọ́sẹ̀ tó dọ́ta àtọ́ ẹgbẹ́ tó dàgbù lọ́wọ́ ẹ̀sìn kọ́lọ̀ ń gbé pọ́ta. Kọ́lọ̀ jẹ́ dọ́ta, kọ́lọ̀ kọ́lọ̀ bá wa tó lè gbé dọ́ta. À ń retí ẹ̀ náà ni ọlọ́run jọ bọ́ta o. Ẹ ṣeun. Náà. Ilé ọ̀rọ̀ wọn ní kò bọ́ta o, gbogbo ayé ti ń bí ọ̀bá yìí o. Ìwọ lọ sọ pé ká fi èpè yanjú ẹ̀. Bọ́ta wọ́ọ́rọ́wọ́. Kò sí ní tó fẹ́ sọ ọmọ tó nítumọ̀ sí mi. Àfi kọ́ gbà. Allahumma ighfir lahu warhamhu wa'fu anhu wa. Wa alaikum. Salaam alaikum. Wa alaikum salaam. Salaam alaikum. Ẹ jàjú o. Wa alaikum salaam. Ǹjẹ́ ládá o? Ẹ pẹ̀lẹ́. Ọlọ́ọ̀bá ń jọ̀sìn fún wa o. Naam. Ẹ akíkú jẹ́. Orúkọ mi àti àbá sí láti ọ̀dọ̀dọ̀. Wọ́n gbọ́ mi. Naam. Hello. Hello. Ẹ̀hẹ̀. Ó ṣe rí ọ̀rọ̀ lẹ̀rọ yẹn. Àti tó láti di ọdún mẹ́rẹ̀ méjìlá sẹ́lẹ̀ tí bá ọ̀pá ọ̀rọ̀ Tó òun lè jáde síta ẹni ìtùnú. Àláwọn tó wọ́n tán lọ sọ́dọ̀ ẹ̀dá àdúgbò ìgbàgbé ni. Ah, mi ò gbọ́ ń tẹ̀ sọ dáadáa o. Hello. Hello. Hello. Náà ẹ máa kẹ́lẹ̀. Hello. Àláwọn tó ń bọ̀ sílẹ̀ láti àgbà àbí ẹni ìṣòwò òdìdáde sí ta ẹ̀ ń pawọ́ sọ̀rọ̀ sẹ́yìn. Lọ́pọ̀ ìjọ gbogbo ń tẹ̀ kọ̀ọ̀kan ẹ ṣeun o. mi ò gbọ́ dáadáa ń bí báyìí àìdí àmọ̀fin ń gbọ́ tí wọ́n ń sọ. èmi ò wá gbọ́ kílíálì mi báyìí o ó sì yẹ kí n gbọ́ kílíálì. a fẹ́ so ìjókòrọ̀ tí kò bá sí ẹni tí ó fẹ́ pè wọlé máa o aláwọ̀ fi wá sí kòǹgẹ̀rẹ̀ ilẹ̀ rọ̀ èmi ti so ọ̀rọ̀ ẹ̀rọ o. gbogbo ohun tó bá fẹ́ sọ báyìí tí ó ti já sí wípé ọ̀bọ tàfépè kò ní túmọ̀ sí mi mọ́ o ajẹ́ pé janu bí ejò ní ọ́ nìyẹn o. subhanaka allahumma wa bihamdika. allahumma ikfir lahu warhamhu wa'fu anhu wa'an. salaamu aleykum ẹ kú gbìyànjú ẹ kú sẹlẹ́dá ẹ lọ́wọ́ bá tẹ́lẹ̀ kan fún ẹ. bẹ́ẹ̀ ni ọkùnrin ìgbẹ̀rọ̀ yẹn.

gbàgbọ́ tọ́jà rẹ̀ níjàdì kò níjàdì síta fún yìí wàwá ni kẹ́yìn fáwọn mùsùlùmí ká dúró déédéé kámọ́ kámọ́ dọ̀tí ọ̀nà báyìí ọ̀nà àánú ní àwọn tó wà ń bẹ́ẹ̀ kó gba kóra kó wà wà dáadáa kó jẹ̀lẹ̀ dúró alẹ̀ dúró àwọn lè ṣe ìdílé rẹ̀ sábẹ̀ àwọn tó wà ń bẹ́ẹ̀ àmọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ kó gba kó bẹ́ẹ̀ ni kó gba tó bí wọn kó bẹ́ẹ̀ kó gba tó ọkọ̀ wọn kó bẹ́ẹ̀ kó gba tó yẹ kó sọ ọlọ́mọlúwa tó tù wọ́n wọ́n ní kó warahmatullahi wabarakatuhu ẹ ṣeun gan ni o àwọn tí wọn ti bọ sínú ìgbèkùn lọ́dọ̀ ìlẹ̀rọ̀ ọlọ́run bá ní tú wọn lẹ̀ o ìlẹ̀rọ̀ náà kìí ṣe kó wù wá pé kó parẹ́ o tọ́ba ronúpìwàdà tó túbá ọba aláforíjì lọ́lọ́run àmọ́ tọ́ba takú tó sì dára ẹ̀ lójú wípé àníṣe ọlọ́run ló gbòǹdìde tó dára ẹ̀ lójú wípé kàábà ti wà ní onígàmbàrí kó bọ́ta ó ti ó ti dábàá mo sì ti gba àbá ẹ̀ wọlé bí àáfàá kankan ò bá fọwọ́ sábàáhùn èmi gẹ́gẹ́ bí ẹnìkan sẹ́ mo sì gbà bẹ́ẹ̀ wọlé náà so ó ti dábàá èpè mo sì gbé fọ́múlà èpè bọ́ta so n tó kù ni pé òun propose èmi e formulate ohun tó kù ní implementation káwa káyanjú ti ń rùn kí n ti ń rùn kó tán lẹ̀ ìlẹ́rọ̀ anytime from now mo ń retí rẹ o sọ mọ̀ pé láti twelve years ago lèmi àti ẹ ti jọ kanra wa twelve years ago so àsìkò wa tó báyìí o tá a jọ wọnra wa lépè tọ́lọ́wọ́ wà á fi ojú òkùrọ̀ hàn ọdí yẹ ọ èmi ò kílẹ̀mù kankan tèmi pé mo jẹ́ nǹkan kan rárá o ò lè gbọ́ pé mo kílẹ̀mù anything ìwọ́tọ̀ wá kílẹ̀mù gbogbo tó kílẹ̀mù yìí ni mo sọ pé òkùrọ̀ ni ọ́ asòkùsẹ́sì ni ọ́ alálìjọ̀nù ni ọ́ tọba sọ pé ò rí bẹ́ẹ̀ káwa mọ̀ra wa ní rísúà alọ́ fi wá sí kùngẹ́rẹ́. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك